الصحابي الجليل أبو بكر الصديق رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ẹni ànábì alápọ̀nlé ta dárúkọ yìí òun náà lẹni tí a tún ṣàlàyé nípa àwọn dáadáa rẹ̀ tó gbélé ayé ṣe àwọn ọlá tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó ní tó fi jẹ́ sí pé ó fi wà ní ipò ẹni tá a gbọ́dọ̀ mọ́ bàbàrà tá a sì gbọ́dọ̀ mọ́ ṣe àpọ́nlé rẹ̀ a ti fa ìmọ̀ye ọjọ́ ṣàlàyé lọ nípa láti ń bẹ fún àwọn sàhábà lápapọ̀ àwa bẹ̀rẹ̀ sí ní mú àwọn dáadáa tí kálukú wọn àti àwọn ìgbìyànjú tó ní kálukú wọn tí wọ́n ṣe sínú Islam láwọn dáadáa àti ìgbìyànjú tó jẹ́ kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó lè máa fọwọ́ sọ̀yà fún wa ipé àwọn ẹni wọn wọ̀nyí òun ti yọ́nú sí wọn ibi tó lùwá tún sọ ipé was-sabiquna al-awwaluna minal muhajirina wal ansar والذين ọlọ́ni àtàwọn tí wọ́n bá tún wọ́n gbìyànjú tí wọ́n tẹ̀ láwọn ẹta wíyí náà pẹ̀lú dáadáa radiyallahu anhum èmi ọlọ́run ọba ti yọ́nú sí wọn èé ṣe tí ọlọ́run ọba yọ́nú sí wọn òun ló wá fẹ́ mú wa mọ́ ká díẹ̀ dẹ̀ díẹ̀ nínú àwọn iṣẹ́ púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ṣe síwájú kí wọ́n tó kò lórí ilẹ̀ ayé ní ìtàbí máa mọ̀ pé àṣẹ nǹkan tí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n dúró lé lórí pé àwọn sọ̀hábí ànábì wọn iṣẹ́ níta gbọ́dọ̀ mọ́ bẹnu àtẹ́lù táàbí wá àṣẹ gbogbo wa ló yẹ ká bẹ́ẹ̀ àṣẹ gbogbo wa náà ló yẹ ká mọ̀ pé ní àpẹẹlẹ òǹlàwọ̀ sàhábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo wa náà ló yẹ ká rí wọn gẹ́gẹ́ bí ọ̀gá tá a sì gbọ́dọ̀ mọ̀ gbà gẹ́gẹ́ bí ọ̀gá wa tó ṣe pé àìgbàfà fún àwọn sàhábì àdínẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àbí ìmọ̀ bẹnu àtẹ́lù wọn gbólúwa rẹ̀ ò bá ṣọ́ra rẹ̀ yóò kúrò níbi jẹ́ ni tí ń láwájú ọlọ́run padà bára rẹ̀ níbi tí ó ti mọ jẹ́ sí ọlọ́run ọba wa abubakar siddiq radiyallahu ta'ala anhu nínú àwọn dáadáa ta a mọ mọ́ nínú ìgbésẹ̀ ayé abubakar siddiq radiyallahu anhu ó ń jọ́ islam bẹ̀rẹ̀ ẹni pé ńgbà tá a máa pèjúwe rẹ̀ wá ń islam ń bẹ̀rẹ̀ ń jọ́ náà àmọ́ gbogbo ẹni tó bá gbà á bí ẹni fẹ́ ni bí ìgbà tá a sọ fún ẹni náà pé fẹ̀mí ara rẹ̀ islam ti rí ń jọ́ náà nítorí pé ń tà nínú ìdá nàbí gbédé ìdá àwọn alágbára àwọn ọlọ́lá tí wọ́n ń bẹ nílùú mẹ́ta tí wọ́n ń bẹ lágbàáyé ńjọ́ náà wọ́n fẹ́ gbọ́ sí tiwọn. ó fi wá ní kíńgbà tá nàbí polówó ìsìláàmù lọ́dọ̀ àwọn èèyàn kan tá nàbí polówó rẹ̀ dáadáa ìyí ò jẹ́ wá fẹ́ wo pé àkáàtì ẹ̀ wó pàtì gbà ọgbọ́n náà tí ẹ̀ júwe èèyàn mélòó gan ní ń bẹ lẹ́yìn Abdullah nígbà tá nàbí ó júwe àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ lákòókò gbàtàwí yìí anabuwa Muhammad sallallahu alaihi wasallam nígbàtọ́kùnrin náà ni pé man ma'aka fi hadha al-amr ọ̀rọ̀ tó gbé wá yìí wà táwọn ìwó gan lẹ́jọ́ ń sọ gan ìwà táwọn ìwó gan lẹ́jọ́ wà ń bí ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ni hurrun wa abd hurrun wa abd anábí ni èèyàn méjì péré náà ní sí pẹ̀lú mi hurrun ọmọlúwàbí nìkan nu wọn wa abd ìkejì ẹrú ni faman huwa al abubakar siddiq radiyallahu anhu ọmọlúwàbí ìjọ náà tá a gbọdọ̀ gbọ́ pa àmọ́ bá ń bẹ̀ náà làbúbákiri sìdíkì tá a sì wá bá ń bẹ̀ wọ́n bá àbúbákiri bẹ̀ tán kálukú agbáyé gbogbo wọn náà wò ó pé irú náà dára náà wò rèé tẹ́rù wọ́n ló yẹ ká mọ wá bá ní ẹ̀yìn Muhammad pẹ̀lú irun tó gbé wáyé ó làwọn náà ṣe bẹ̀rẹ̀ sí ní sápá ni wọ́n ń sá tán lórí pé káwọn ti ẹ̀yí ẹ̀mí àbúbákiri padà ó ló fa ìtàta sọ́njọ́ sí pé ńjọ́ tí wọ́n gbọ́ tẹ́lá nábì lóhun lọ kóhun kó láti ìlú Mẹ́kà lọ sí tí wọ́n ń sọ pé níbo ìrìn téèyàn àmọ́ ìrìn téèyàn bá gbẹ́ràn fún mi yóò rìn dáadáa bódidi oṣù kan béèyàn bá léèyàn bẹ́ẹ̀ fi ẹsẹ̀ lásán rìn lọ síbẹ̀ èyí ó dè máa rìn fún dídí oṣù méjì ó tún lé díẹ̀ ó wá lóun lọ láàrin wákàtí mẹ́ta wọn ló tiẹ̀ ti da a ti ń sọ fáàbù bákàrè kó kúrò lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ kò fẹ́ gbọ́ àmọ́ àwa náà mọ̀ pé tóun náà bá fetí ara rẹ̀ gbọ́ eléyìí yóò mọ̀ pé Muhammad ṣẹni tó yẹ kóun mọ̀ tẹ̀lé Abubakar Siddiq radiyallahu anhu ìjọta ànábì fẹ́ gun sánmọ̀ lọ kò dágbére fún Abubakar ìjọ tí ó lọ sí al-Masjid al-Aqsa kò dágbére fún Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tá Abubakar radiyallahu anhu tá ànábì tún lọ tó dé ànábì ò tún kọ́kọ́ wá bá Abubakar pé mo mọ̀ tí lọ mo mọ̀ dé in tí mo lọ tí mo rí in mo bá bọ̀ rèé tó túmọ̀ sí pé àṣẹ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà Abubakar Siddiq radiyallahu anhu kò ní information kankan kò ní kàlfíyà kankan nípa ẹ̀ kéèyàn ti ẹ̀ gbọ́ àbótí ẹ̀ mọ̀ àbótí ẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò sí information kankan anábì wá dé àwọn kèbèrè wá gbọ́ tán wá bá àbúrò kiri sùn ní kọ̀rọ̀dí aláàánú wọ́n ní ìjọ tí ẹ ṣé wọn náà ti gbọ́n tọ́rẹ̀ rẹ̀ ṣe àfọ́ni kí ló ṣe á ló mọ̀ ló mọ̀ kúrò láti mọ́kà wáyà yìí ó lòun wá gba al-Masjidul lọ gbogbo rìn náà òun sì rìn lálẹ́ ní ìwọ náà kí lọ rí sí yìí kò sí sátorí ẹ̀ wá sọ fábùbá kí kìí ṣe pé ròyìn tá nàbì mú wá náà ló dùn mọ́ wọn káwọn ọmọ pàṣẹ káàkiri àmọ́ tó wù wọ́n ju pé kábùbá kìrì náà lè mọ̀ pé Muhammad òṣèlú tó yẹ kó wọn mọ̀ tẹ̀lé gbogbo gáyàwó náà nù Abubakar sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀dẹ̀ làá nígbà tó wá gbọ́rọ̀ yìí wá bá ṣó sọ bẹ́ẹ̀ fún yín pé òun lọ sí al-Masjidul Aqsa alósọ bẹ́ẹ̀ àna àwúwákèrè ni tó bá wá jẹ́ kó sọ bẹ́ẹ̀ fún yín in tó mú máa sọ gbóná yìí ni pé òun ò mọ̀ bóyá ó sọ bẹ́ẹ̀ àbí ó sọ bẹ́ẹ̀ ó ní àmọ́ tó bá jẹ́ kó sọ bẹ́ẹ̀ fún yín pé òun lọ à èmi Abubakar Siddiq èmi gbà pé òótọ́ níbi tó lò lọ yẹn kódà ká níbẹ̀ tó juru ibẹ̀ náà lọ èyí gbà pé òdòdó ló sọ. láti Abubakar Siddiq radiyallahu anhu irú àwọn ìgbàgbọ́ báyìí èmi àti yóò lè nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ káláwà là ń bẹ láyé jọ náà sáwà tó ṣe pé kò bẹ́ẹ̀ sí nǹkan tá a fẹ́ ní ṣàkù sí mọ́ láyé nínú kò bẹ́ẹ̀ sí nǹkan tára yóò sọ mọ́ tá a fẹ́ níyè méjì sí àmọ́ ó náà ẹgbẹ́ bí olùgbàgbọ́ òdúró ṣe gbọ́dọ̀ máa لا يصلاها إلا الأشقى الله الله سبحانه وتعالى الله باني منكي لهم نارا تلظى iná kan tó yẹ pé yóò máa jò hẹ́yì hẹ́yì hẹ́yì ẹ ṣọ́ra fẹ́ mọ́ wọ̀bẹ̀. la yaslaha illa al-ashqa ẹnìkan ò ní wọnú náyàfẹ́ tó iná ìgbà tí ń sọ pé lórí ibú àgbà ní òwò ọbẹ̀ yìí olùpáyọ̀ ọlọ́run ọba àkànbẹ tá a yọ kó mẹ́wò alẹ́rí yóò ti ìmọ̀lẹ́wò yẹtẹ̀zẹ́kà olùpáyọ̀ ọlọ́run tó ṣe pé dúkìá tiẹ̀ á máa kó kalẹ̀ láti máa na sójú ọ̀nà ọlọ́run ọba láti fi fọ́ra rẹ̀ mọ́kò nínú ẹ̀ṣẹ̀ wà má lè áhàdìn ìdáhùn mi nẹ́ẹ̀mà ti tó jìzà ọlọ́lẹ́ni dáa sọ yìí kìí ṣe pé wọ́n ń ṣe náwó rẹ̀ yìí bóyá nítorí pé retí dáadáa kan látọ̀dọ̀ ẹnìkan tàbí sọ̀wọ́ lẹ́sàn ìlàbẹ̀ ti bá awájú yẹrọ bíi àlà ọlọ́ni gbogbo tí ń ṣe yẹn ń fi ń wá ojú rere ìmí ọlọ́run ọba rẹ̀ tí mo ga jùlọ ni ọlọ́ni àmọ́ ẹ̀ṣọ́ fún un náà o wà afáwọn àgbà Ibn al-Jawzi alayhi rahmatullah wọ́n ní àyà yìí ẹni tọ́lọ́wọ́ bá ń ròyìn láàrin yìí òun náà ni Abubakar Siddiq radiyallahu anhu bí ijma'il ulama báwọn ní mímọ̀ náà panupọ̀ bẹ́ẹ̀ pé ààrẹ ni tó wà ní ipò yìí lásìkò ànábì illa Abubakar Siddiq radiyallahu ta'ala ilé túmọ̀ sí pé àṣẹ Abubakar Siddiq ẹni tẹ́mi àti gbọ́dọ̀ máa gbé sípò ọlá ta húnà tó àìfà àwọn kan kóra wọn jọ kò sí tó kù wọn kọjá pé àníbò làwọn ti fa ọlá àwọn sàbí ìbò làwọn ti fa ipò wọn wálẹ̀ mo wo interview kan nú àwọn ṣé àkàlà ìgbẹ́ yìí ṣé àtúnṣe ní aṣáná àhómọlá àwọn àǹbá sọ̀rọ̀ ńgbà tó wá fẹ́ parí interview wọn ní kí ni nǹkan tó lè sọ tó tiẹ̀ lè fi parí ìjòkó táwọn sí ó ní ọmọ jẹ́ ń tẹ̀yé o ó ní tó wọn kàn sọ́nà ni pé òun ó mọ̀ bá gbogbo àwọn ọmọ ìyá òun táwọn ìjọ ń gbógun táwọn sàhábà òun ó mọ̀ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ike ẹ má sinmi ẹ má dákẹ́ ẹ sì má bẹ̀rù ẹ má fòyà ẹ má ṣe wàhálà títí títí tí Abubakar àti Umaru yẹn tí wọ́n fi dẹni tí ó jábọ́ lọ́kàn àwọn mùsùlùmí tí Abubakar yẹn tẹ́bi jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ náà ni kódà yìí ti ń bẹnu náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí atọrọ àforíjì pa àti ẹ̀ lè máa náréètì ọ̀rọ̀ àwọn olórí bú yìí Abubakar Siddiq radiyallahu anhu tọ́lọ́wọ́ ọba ròyìn rẹ̀ tó tó báyìí nínú Al-Qur'an àwọn sọ̀hábí anábúwa Muhammad sallallahu alaihi wasallam ta lọ́lọ́wọ́ bá jí wọn Al-Qur'an títí tọ́lọ́wọ́ fi sọ ipé dhalika mathaluhum fi Tawrah wa mathaluhum fi Injil ọlọ́run níbi ta jú àwọn sàábé ní àti fàpèjúwe wọn lọ́lẹ̀ nínú Tawreta àfàjú àpèjúwe wọn wọ́lẹ̀ nínú Injil tí ṣe bíbélì táráyé ń gbé káàkiri lé ọlọ́mọṣà fún ìmí àti ìyàgbọ́ yọ ọ̀rọ̀ rẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu kì í tá a gbọ́dọ̀ mọ̀ wò pa fẹ́ mú ọlá rẹ̀ wálẹ̀ ìrọ́kà àwọn mùsùlùmí ẹni tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé ìjọ tó bá ti bó ti là níwájú ọlọ́run ó ṣẹlẹ̀ sí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìjẹ́ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ bí ìgbà téèyàn méjì jọ ń sọ̀rọ̀ dáwà síra ẹni gbọ́ Umar àti Abubakar bá síra wọn gbọ́ lẹ́ẹ̀kan náà Abubakar sì ní ẹlẹ́mìí fífú yẹnu ó bá ní mọ́rù kò kó jẹ́ pé àti ẹ̀ wá ní gbólóhùn aṣọ ó Abubakar lẹ́ẹ̀kí ní ní Abubakiri tó tún sọ lẹ́ẹ̀kejì dákun mọ́ bínú ó sọ lẹ́ẹ̀kẹta mọ́ bínú àní ọjà gbàgbé ọ̀rọ̀ yìí Umaru ní irọ́ sí àní ìnígbà tí ẹrú rí ìnígbà yìí ó bá dìgbà ló jẹ́ sí Abubakiri sọ yẹ kọ̀ọ̀dọ̀ là ǹjẹ́ kí ló wá rò ó wá rò pé ẹ̀ka ló wá lè bá wa yẹjú ọ̀rọ̀ yìí náà o ṣe lọ rí bàdàn ní ṣe mọ́ gẹ̀ èmi àti ẹ̀ náà kò gbọ́dọ̀ jáàrí èmi àti ọmọ ìgbọ́rọ̀ ti máa pẹ́lẹ̀ Abubakiri bá gbọ́dọ̀ àdínábì Umaru táà ń sọ yìí la ilaha illallah tàbá ń sọ̀rọ̀ ń pa àwọn ẹni ọlọ́run lórí ilẹ̀ tàbá ń sọ̀rọ̀ ń pa àwọn ẹni ọlọ́run lórí ilẹ̀ àwọn ẹni tọ́lọ́run ọba tún máa gbẹnu wọn sọ̀rọ̀ Umaru ni o àìmọye àwọn àyà kan bẹnu alukur'an tó ṣe pé àwọn àyà ìgbólóhùn tó bá wá Umaru ti sọ jáde rí Umaru sọrú ẹ̀ tán alukur'ani náà ọlọ́run ọba náà sì lò déédéé irú gbólóhùn Umaru kò lè mọ ibi tó jẹ́ ni ọlọ́run dé àmọ́ bó ti jẹ́ ni ọlọ́run dé ìgbà tọ́rọ̀ wá dùn wọn àtàwọn akínìgbọ̀ tí ò gbẹ́ bẹ́ẹ̀ abubakir wa lọ tọ́gbọ̀rù náà wájú òkú pé àá èmi náà ti á sí báyìí àá odidi Abubakar ní bẹ̀mí ni wá gbọ́ á jẹjú ó tán báyìí náà ó yá fẹ́mi ló mọ lọlé rẹ̀ Abubakar bá gbéra ó gbalé Abubakar lọ ó ṣe bílé Abubakar lọ pé kóhun ó lọ rè é yanjú ẹ̀pẹ̀ lábúbákìrì kọ́rọ̀ tó dọ́dọ̀ ànábì nígbà tí ó délé nínú ọlá tí bẹ fún àbúbákìrì ní pé níjọ́ ẹ ti wá délé tẹ́ ẹ bá ti rí ẹ máa lọ́dọ̀ muhammad abdullah tí ṣe òṣìṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọmọrùn náà ṣe méjì kò ṣe méjì ó bá gbéra ó dọ́dọ̀ àdẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kó tó díbẹ̀ ó ti sallallahu alayhi wa sallam ojú ti yí lẹ́ẹ̀kan náà níbi ya rasulullah ah ìyá ọ̀sẹ̀ dákùn ọ̀sì dákùn ànábì ní àá ah, ah, kí wá lẹ́nu mọ́ pa ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàrin ìwà àtàbúbákìrì àbúbákìrì wá ń bẹ̀ ọlẹ́ẹ̀kíní ń bẹ̀ ọlẹ́ẹ̀kejì ń bẹ̀ ọlẹ́ẹ̀kẹta wá ah, ti o níjọ́ tí mo gbé ẹ̀sìn ilé tí mo ń polówó rẹ̀ gbogbo ilẹ̀ ń pariwo kàzáàbùtà kàzáàbùtà kàzáàbùtà ń pè mí ní pa

kálímọ̀ pàṣẹ Abubakiri kìí ṣe ní tí ẹnu mùsùlùmí kan gbà á kó wá ló fẹ́ mọ́ gbé kórìíra rẹ̀ sáwọn èèyàn lẹ́mìí gbogbo ọ̀nà tí ò bá lè wo jẹ́ kódà kọkàn ní ọlọ ṣe rìsáàsì kan rìsáàsì ni wá ń gbé ọlọ bíi pé ẹ Abubakar náà ẹhùn náà ṣe kinní kan náà kò gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ tó bá jẹ́ mùsùlùmí tó ọmọ tó yìí tó bá jẹ́ mùsùlùmí tí wọn náà fẹ́ bọ Ọlọ́run ọba rẹ̀ dáadáa Umaru ní sọ̀rọ̀ yìí o àwọn umaru tá a sọ̀rọ̀ yìí umaru tó ọlọ́wọ́n bá máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ní alukur'an táwa ní ìwọ kí ni ìwọ jẹ́ kí ni ọlọ́wọ́n bá ti gbẹnu tiẹ̀ sọ kí tiẹ̀ lọ ti jẹ́ gan lọ́dọ̀ àwọn èèyàn láti lọ́dọ̀ ọlọ́wọ́ tí wọ́n wá rẹ́ ní míì tó fẹ́ analyze ipò rẹ̀ máa fà wọ́n kìrìsì sí kìrọ̀dẹ̀ láàrín jẹmọ́ ń gbà tíṣẹ́ lọ Umaru padà bẹ̀bẹ̀ lọ àmọ́ níbi ìmíì tó wá wáyé yìí Abubakiri ṣe bí ẹni jẹ̀bi mẹ́ kí ló fà òun àti rọ̀bí àjọ ń dùn kankan mọ́ra ọ̀rọ̀ táwọn ìbẹ́ musani imam ahmad bisani ló jẹ́ iye wọ́n ń dùn ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́wọ́ tí mọ̀ ọmọ ènìyàn náà gbogbo wa ṣe wọ́n pé dáàdì mọ́ bìnrin lẹ́nu àwọn sọ̀hábà yìí ọmọ ènìyàn ni wọ́n ìjẹ́ ó sì máa gbé wọn ìjẹ́ èèyàn wá mú ó statement kan statement yìí bí ẹni ní rọ̀bí àyè Ah, òun náà bá bínú pé ah Abubakar ọ̀rọ̀ tẹ́ sọ sí mi yóò dáa Abubakar ni ó dáa mọ́ bínú mọ́ bínú àyín ah, ò bá ìṣòro àyín ah, sọ bá nàbí ìyá nàbí ó bá ń bẹ̀ ọ́ ibi tá Abubakar ti wá ń lọ làwọn èèyàn kan náà wá pàdé Rọ̀bíyà pé ah ọ̀rọ̀ tó náà sọ wọn ò dáa ẹ mọ̀ jẹ́ orúkọ pẹ̀ ń bá wí o ṣe mọ̀ pé ní ìfẹ́ ànábì làbúbákiri àmọ́ ẹ ṣáàjà dọdọdọ ànábì náà sàmàlà ó nítorí pé ẹ̀bẹ̀ tí ń bẹ̀mí nì pẹ̀lú gbólóhùn tábùbá kiri sọ fún mi gbólóhùn kan lọ́wọ́ rẹ̀ dẹ̀mọ́ ẹ̀ ní kí ni gbólóhùn náà nítorí pé ńgbà tábùbá kiri sọ o tí ó dá sí rọ̀bíà tí wá ń bẹ rọ̀bíà ó wá dìrẹ̀ rọ̀bíà kí n tó lè mọ̀ pé ìwọ náà ti yọnu sí mi ọ̀rọ̀ ọbú tí mo sọ sí ọ ìwọ náà sọ ọ̀rọ̀ tí mo sọ sí ọ tó lè yẹn ìwọ náà sọ̀rọ̀ tó lè sí mi padà rọ̀bí àníláyíláyí kò gbọ́dọ̀ ta tẹnu tèmi sí àbúgbàtò ẹni tá sọ̀rọ̀ tí ò dá sí wo ká tó wá níwọ̀ kó mọ̀ wá sọ̀rọ̀ àbúbákìrì láì dá tó sì ọ ni aláwọn tó sì ẹ̀ná láwọn ò láyé àti sọ̀rọ̀ bú padà sí yìí àbúbákìrì sì dé kìrọ̀ ní ọ̀lá tààlà nígbà wá dọ́dọ̀ ànábì ó bá kẹjọ́ rù ó jòkó kò pẹ́ tí rọ̀bí àti dé ló wá déwájú ànábì sallallahu alaihi wasallam ìyá ànábì báyìí báyìí báyìí báyìí mọ̀ ni sọ àmọ́ ni àbúbákìrì wá ní mọ́ sí iye òun ló jẹ́ ká kẹjọ wájúwájú yín o kìí ṣe pé mi àtàbúbákìrì àbí ìyọnu sí o ẹ kí ni gbóló náà ó lọ́rọ̀ tí ò dáa tó sọ sí mi ó lábúbákìrì wá ní ìsọ olú ẹ̀ padà mú wá ní ìsọ ànábì lọ ọ̀sẹ̀ dáàbọ̀ ti sọ̀rọ̀ ọbú padà sí àmọ́ bó bá dijọ́ mi bó bá ti ní ọ sọ̀rọ̀ ọbú sóhun ìwọ wá sọ pé ghafarallahu laka ya Ababakar ìwọ wá ní àyí ah, tí ibi sọ̀rọ̀ ọbú rà yìí tẹ́ sọ sí mi Abubakar kọ́lọ̀n kó máa ń forí jì yín lẹ́ẹ̀kẹ́ náà dáadáa bí sọ rọ̀bí láti kọjú sí Abubakar ó ní ghafarallahu laka ya Ababakar ah, ọlọ́run ó bá ń forí jì ní pẹ̀lú gbọ́dọ̀ tẹ́ sọ̀rọ̀ jama àwọn ẹni tí Abubakar tiẹ̀ ṣàìdásí rèé lànàbì tó ń sọ fún wọn pé ẹni yìí kọjá ẹni tẹ́ mọ sọ̀rọ̀ sí jáùjáù torí ipò rẹ̀ ní Islam abẹ́lúwà wà bímọ́ lèyí wà kọ́rọ̀ bí yẹ̀wà ẹ̀sìn wọ́n fọ́lẹ̀ ìmọ̀ ní táà lè fi ní táà fi dúó ti fi àwọn sọ̀hábà ọlọ́wọ́sà pálẹ̀ kẹ̀kẹ́ nìkan والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم القيامة nínú tí ń jẹ́ támọ̀ pé èèyàn ńlá làwọn bá fi ṣiṣẹ́ kọ̀rọ̀ ní ọmọ àwọn ará kan ànábì bẹ lórí òkè òfò orí òkè òfò ó bá pẹ́ bẹ́ẹ̀ sì ní orí òkè tá ànábì wà abubakar bẹ́ẹ̀bẹ̀ umaru bẹ́ẹ̀bẹ̀ usmanu bẹ́ẹ̀bẹ̀ bá ti wá ń bẹ lórí òkè yìí òkè yìí bá bẹ̀rẹ̀ sí ní máa mì anábúwa muhammad sallallahu alaihi wasallam àwọn onímọ̀ ní kò sí tó jẹ́ kó máa mì ń jọ náà kọjá pé òkè náà mì ní mímì pé á ànábì wá gun orí tèmi náà tínú òkè náà dùn wọ́n ní àwọn gbà tó kẹ́ ìmì ànábì ní uskun ila Uhud fara rẹ̀ balẹ̀ fa inna ma alayka nabi ah èmi ànábì mo ń bẹ lórí rẹ̀ wa abubakir ọ̀tún ah, oh, mẹ́tí bẹ pẹ̀lú mi abubakir bẹ pẹ̀lú mi wa shahidan àwọn méjì tí wọ́n sì padà pa sójú ọ̀nà ọlọ́wọ́ bá kanáà bẹ pẹ̀lú mi ìyẹn umar wa usman ibn affan subhanallah wọ́n nílẹ̀ kan náà uhud ara rẹ̀ sì balẹ̀ uskun innama alayka nabi wa abubakir wa shahidan àmọ́pà ànábì dárúkọ èèyàn jọ náà kó àbúbákìrì ló jáde àwọn tó kú ànábì parúkọ wọn rẹ síbi ṣẹ̀dúdà ní tó túmọ̀ sí pé àbúbákìrì ọ̀rọ̀ rẹ kọjá bẹ́ẹ̀ ẹni tá a sì gbọ́dọ̀ mọ iye rẹ̀ ṣẹwárí àwa mùsùlùmí káàfà bílà stefana tí ò fẹ́ nìkan kan nù wa tán bá níta ló yẹ ká mọ dájú àdúrà kan pé a ọlọ́mọ ló ń sábà bí tó mọ̀ fi ṣàánú wa tá a mọ̀ fi rágbóyè sílé ni wàláyà àbúbákìrì nọ́mbà wà ní gbogbo àwọn sọ̀hábà ẹ̀bí mi pé kí ló ṣe ìmínú sí ṣàlàyé kò meji méjì kọjá pé na náàbì kú tán sallallahu alaihi ogun kan wá ṣẹlẹ̀ ogun àwọn ahlul yamama níbi ogun yìí ọ̀gọ̀rọ̀ àwọn tán nímọ̀ ń pa al-Qur'ani ni wọ́n lọ nínú àwọn sàhábà bá ti pọ̀ tó ń jọ náà àwọn tí wọ́n ṣe kú pé wọ́n fi kú sí ìbàjẹ́ ń jọ náà àwọn tó pọ̀ jù nù wọn àwọn onímọ̀ àlùkùránì ikú ti wá pa wọ́n lọ àwọn adé padà abubakiri bẹ́ẹ̀ sì ni lójú ayé ànábì kankan bẹ tá abubakiri àti ànábì máa ń ṣe nínú tí ń tọ́ka sáfúbákìrì pé ẹni ńlá èèyàn pàtàkì nínú Islam kí nìkan náà ní pé bí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ látàárọ̀ tó bá wá dalẹ́ lẹ́yìn ìrọ̀ ìṣá ànábì ó wá jókòó òun àtàbúbákìrì òun àjọ máa sọ̀rọ̀ bóò ní kí wá ló ṣẹlẹ̀ lẹ́nu ah, ọ̀rọ̀ dáwà lẹ́nu níbi báyìí báyìí báyìí kankan ṣẹlẹ̀ àbúbákìrì kí ni wọn náà rí ànábì èmi náà gbọ́ báyìí ẹ mọ bí ìgbà tí president àti vice president tọjọ́ ní special meeting bíi ti mọ wáyé nù lálálẹ́ ni mo wáyé láàrin ànábì àtàbúbákìrì ṣe ní ìlú àmọ́ nígbà tá ànábì kú tán àbúbákìrì náà wá fa Umaru mọ́ra bẹ́ẹ̀ ó wá pẹ́ Umaru pé ìrẹ́ Umaru ah, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí mọ̀gbà fúra ọgọrọ àwọn ọmọ ìyá wa tó já àfàànú wa náà mọ̀tí ti bóò lọ ti rí Umaru lèmi náà ń bá ń pé bí irú kíní ìbá báyìí díẹ̀ ló kù nù wọn ó mọ̀ ṣe é ṣe kí má lùkùránì Abubakar ní ìta ṣe ní àmọ́ kíní a ní láti kó kíní ìjọ káwọn èèyàn tán bá ńgbọ́ ọ̀rọ̀ yìí lọ ọ̀rọ̀ yìí bọ̀ ẹnu Abubakar àti Umaru padà wá kò síbi kan náà àkójọ náà ní lóòótọ́ torí táwọn tó nímọ̀ ń pa rẹ̀ bá lọ tán bó o ní pálapàla ò sí ní wọnú alukur'an bó ti wọnú àwọn tíra mi Abubakar Siddiq radiyallahu anhu ẹ̀ ó bá ní o ti dá a báwọn àmọ́ta làwọn náà pé òní ẹja pé Zaid ibn Thabit onítorí pé lójú ayé ànábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú ẹni tá ànábì náà fọkàn balẹ̀ lé lórí tí máa ń lọ rìn jọ́ọ̀tù alukurani kalẹ̀ inú wọn ni zayd ibn thabit wa ó náà ní ẹjẹ́ agbésẹ̀ nìkún abubakar náà ni pé zayd ibn thabit nígbà tí zayd ó dé umaru ń bẹ lórí ìjòkó umaru wá sọ gbólóhùn kan abubakar bá bẹ̀rẹ̀ pẹ̀lú zayd amọ́ àmọ́ ìrẹ́ látọjú ayé àná ni ìwọ lọ wà ní ipò báyìí báyìí báyìí báyìí báyìí àmọ́ ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ níwọ náà rí yìí ń táwa wá rò báyìí ni pé a fẹ́ kó àlùkòrò ànìjọ ìwọ náà la sì fẹ́ kó o ṣiṣẹ́ gbogbo àlùkòrò ànìjọ máa ń kọ lójú ayé ànábì lè bá wa kọ̀ǹpáìlì gbogbo ẹ̀ a fẹ́ kó o jọ sójú kan kí àwọn mùsùlùmí ti ń bọ̀ kálí máa rí nǹkan lọ́mọ mùsùlùmí afáwa Zaid bin Thabit radiyallahu ta'ala anhu wa 'an sahabati ajma'in ó ní kílẹ̀ wí ah ẹ̀yin méjèèjì ẹ mọ̀ró dáadáa níta ànábì ò ṣe mọ̀rẹ́ ẹ ànábì ò ṣe léyìn lóòótọ́ àmọ́ àfihàn kankan fún Islam ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ náà ṣe bí wọn náà lọ ń kojọ látọjú ayé ànábì ẹ ti ń kọ́lẹ̀ tẹ́lẹ̀ náà kákan kojọ sójú kan nìkan náà nìkan tó fẹ́ kú báyìí lẹ́ẹ̀kan náà níṣẹ́ ìdúnàbá ni ó ti wá da ọ ní àmọ́ nígbà tẹ́mi rẹ̀ ń lọ bẹ̀ ló bá wò ó pé Zaid bin Thabit ó lòun wá wora òun bí ìgbà pé kán bá ní àgbà òkè hẹ̀rìmọ́ ńlá kan ni kóun ó lọ rèé gbẹ́rù sórí òun sì rí nínú pé èyí òun ò mọ̀ bẹ́ẹ̀ fú ó mọ̀ bẹ́ẹ̀ fú yẹ alukurani sani kójọ yẹrù lámọ̀ ni ó lòun bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ jọ náà jọmọ́ alukurani tèmi àti yín kà lọ́jọ́ tèmi ẹni tọ́lọ́wọ́ ọba lo sábàbí rẹ̀ fún wa Abubakar Siddiq èyí tóun ṣe ni Usman padà wá ṣiṣẹ́ lórí lẹ́yìn táwa dé bá lọ́jọ́ tèmi àmọ́jọ̀mọ́ ìṣùgbọ́n àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn wàhálà àwọn tí wọ́n ṣe rí wọ́n wá kó alukur'ani lọ alukur'ani ni làwa wá ń kà lẹ́nu làwa fi ń mọ̀nà lẹ́nu ó wá ba nínú jẹ́ ọ̀rọ̀ àwọn kan wá pa wá lẹ́rìn àwọn abẹ́ gbógun ti àwọn sọ̀hábà àwọn nítorí pé àwọn sọ̀hábà náà kó àdìs ànábì jọ làwọn ò ṣe nígbà fún wọn ẹ àwọn náà pa àwọn ọ̀rọ̀ kan ní àdìs ànábì aníkóró gbá ó lẹ́nu yín alukur'ani jẹ́ kí àwọn sàábẹ̀ yìí náà náà kó jọ

ó lọ́dọ̀ Khuzaima ibi Thabit ó ń lòun ti lọ èérí àwọn àyà méjì tó gbẹ̀yìn lóṣù Suratul Baqara ọ̀dọ̀ sàábì ẹyọ kan náà ti rí ìṣe ń bẹ́nu ni so i argument tá ẹ̀ bá fẹ́ fi gba Al-Qur'ani tá a bá ní tanra wa ó wà sórí ọmọ ìyá wa àti gbogbo bàbá wa ṣẹ́rógun tá ń gbé ogun tá ń gbé ti ọ̀rọ̀ anẹ́gbùwà Muhammad yìí àwọn tí wọ́n gbérú ogun yìí orí àdífì nìkan kọ́ làwọn gbélé àwọn gbé sórí alukur'an tó rọ́ di pé kankan náà méjèèjì àwọn sàábẹ́tẹ̀ náà gbélé wa náà náà gbélé náà wá á sì wá gbélé táwa ní gbélé àwọn kọ̀ǹdẹ́mù gbogbo ẹni tí wọ́n bóun náà ṣe wá ní kó bá wa ìmọ̀ ìsìláàmù lálọ́ rẹ̀ ní ní ìmọ̀ tó jinlẹ̀ tó jindò láfi mọ̀ pa àṣà burú náà bẹ́ kó bá wa ìfẹ́ àwọn sọ̀hábà wọ́n mọ̀ọ́mọ̀ yọ́kù lẹ́mìí wa lẹ́yọ kọ̀ọ̀kan kò sí tájẹ́ẹ̀tì wọn o alukur'an yẹn náà ní tájẹ́ẹ̀tì wọn tífẹ́ sọ̀hábà bá ti kú lẹ́mìí wa ìfẹ́ ọ̀rọ̀ ànábì ó kú lẹ́mìí wa tífẹ́ àwọn sọ̀hábà tó bá ti kú lẹ́mìí wa ìfẹ́ alukur'an yóò kú lẹ́mìí wa tálùkùrán yóò bá ti wá jọ wá lójúmọ́ jàmáà kí là ń ṣe nínú ìsìlámù ńgbà náà lálùkùránì bá ti jábọ́ lọ́wọ́ wa ìsìláàmù jábọ́ lábí gbọ́dọ̀ dúró èyí jọmọ́ mùsùlùmí lórí pé àwọn sọ̀hábà yìí wọ́n èyí ṣe ní táàmọ́ bẹnu àtẹ́lù ọlọ́mọ́sá fún èmi àti kómọ́sá fún wa ní ìgbàgbọ́ tó yè kọrù awáliwá wo pé tí bọ́rọ̀ kan jáde mẹ́rin tó yẹ ká wòye sí kìí kìí ṣe fábùbá kìí ṣe tá nàbí òṣè àníkàlá ni number one ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ gbogbo àwọn sọ̀hábà ni wọ́n bẹ̀ yapa lórí ọ̀rọ̀ yìí abúbákìrì ló yarí pé irọ́ bèbí ó ti ṣe nù ìjẹ́ kí ni gan náà ó kú bí oṣù mẹ́ta tá ànábi ó kú àbí ó kú bí ọjọ́ mẹ́ta sí ọ̀sẹ̀ mẹ́ta ogun kan wáyé kan lọ sójú ogun kan anábùwá Muhammad sallallahu alaihi wa sallam anábùwá nìtọ̀ ogun tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ yìí o usamatu ibn Zayd oní olùdíyìn lọ bẹ̀ usamatu ibn Zayd àwa wojú orí ìsámọ́jọ́ náà kò jọmọ bí seventeen to eighteen years lọ níjọ náà kéèpọ́ mo gbọ́ ọdún ọmọ seventeen sí eighteen years ọmọ ọdún mẹ́tàdínlógún sí méjìdínlógún àmọ́gùn yìí gbà tó kú bí ọjọ́ mélòó tí wọ́n lọ ní títán tẹ́sán nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kò jẹ́ káráyè lọ lákòókò yìí mọ́ nígbà tí wọ́n fi ṣètò abẹ́sí ànábì ọjọ́ kìíní ọjọ́ kejì tá ànábì padà wọlẹ̀ tó di pé ọ̀rọ̀ abẹ́jọ lórí àjọ lórí táwọn akiri àwọn èèyàn bá ti dé pẹ́lú Abubakar nínú tá kọ́kọ́ bẹ́rò ní pé ṣọ́ọ̀rógún tá nẹ́bí ni a lọ jàun ọ̀ ti já wó pé ùsámọ́mọ̀ kéré púpọ̀ láàrin wa yóò á wà lọ sójú di ajúwò ogun báhùn àti wá gbọ́ pé ùsámọ́ ibìnì ni Abubakar ṣé ẹ gbàgbé pa nábì lólò ní kó darí ogun ni ọláwọn rántí à bẹ́ẹ̀ bá ti wá rántí inda nábì lálẹ́ ọwọ́ tèmi kọ́ ni ó yí padà jọmọ́ Usama náà ló mọ̀ darí ogun náà àmọ́ gbà tí ó darí ogun tí ó dé wà láì wọ́n gbogbo ogun yìí náà eléyìí túmọ̀ sí pé Abubakar Siddiq radiyallahu anhu ṣe tá a máa ń fojú pé padà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba anábùwà Ibn Uyayna radiyallahu ta'ala ó sọ gbólóhùn kan ó ní àyà kan bẹnu Al-Qur'an ó láyà ní máa loju jọ o ni aya ó si fi mọ̀ pé ee Abubakar kú ònípò nípò lọ́dọ̀ ànábì nìkan ó bọ́rọ̀ rẹ̀ débi kó tún nípò lọ́dọ̀ a ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni kan ó ní ayé àyọ ọlọ́run ọba òbí ṣe nǹkan kan kọjá pé gbogbo àwọn mùsùlùmí tó ń bẹ láyé ńjọ́ náà lọ́lọ́run ọba fi ayé àyí báwí ó fi ṣèbáwí fún wọn ó ní àmọ́ ńgbà ọba ó lẹ̀ ó nìkan ló yọ lẹ̀ àwọn wá wò pé wà lóòótọ́ àti bẹnu àlùkò à ni àyà náà níbi tó lúwá tí sọ nẹ́gbà sallallahu alaihi pé kọ́sọ́ àwọn ọ̀sọ̀ rẹ̀ ó ní ẹgbọ́ bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ní dúró ti Muhammad bẹ́ẹ̀ ní ràn lọ́wọ́ fàkọ́dínà sọ́rọ̀ Allah èmi ọlọ́run bá ti ràn kàn mí lọ́wọ́ ìdí ọkọ̀rọ̀jà wùlẹ̀rí ìnà káfàrù ìjọ táwọn kèfèrí e jáde mo sì ràn lọ́wọ́ táà ní yafinẹ́yìnì mo ní máa sì kejì rẹ̀ tálẹ̀ nìkan ní ó rẹ̀ yàmá Abubakar Siddiq radiyallahu anhu èèyàn tá gbọ́dọ̀ mọ́ yìí rẹ̀ nínú Islam ló wà èèyàn tá gbọ́dọ̀ mọ́ sí àpọ́lẹ̀ rẹ̀ tá gbọ́dọ̀ mọ́ gbéga oní àfáwà Abubakar Siddiq radiyallahu ta'ala gbogbo ọjọ́ tá a bá ti wá rẹ́ni tí bẹnu àtẹ́lúwà àwọn èèyàn báyìí ẹja mọ́ mọ́ wọn dáadáa òun náà ṣàkàn jáwọnú tíra ó kàn ṣáàrí tíra ó ṣàkàn ká ó ṣàrí pé wọ́n lábúbákiri òun náà wá ṣe báyìí òun náà wá ṣe báyìí nǹkan míì sì ń bẹ àwọn àgbọ́yé ni tí ẹ pé tá bá gbàgbọ́yé rẹ̀ nínú tó yẹ ká tún máa fi yín àbúbákiri ló wà ṣe bí kan náà ìlànà wá sí kan ló sọ̀rọ̀ mí kan ló ní ẹ ṣe bá àbúbákiri yìí dẹ́ náà ṣe bó náà mọ́ ta tẹ́tẹ́ tẹ́tẹ́ tí a jẹ́ oníbẹ̀ ní iṣẹ́ ni òká ni ńgbà wa wò wọ́n ní ọlọ́mọ̀ṣánú wa àbọ̀ ìmọ̀mọ̀ṣòro

kí sì nìṣẹ̀lẹ̀ yìí Abubakar Siddiq radiyallahu anhu ìjọ tí àwọn ogun ṣẹlẹ̀ láàrin àwọn Rome àtàwọn Faris ogun yìí àkọ́kọ́ yìí ọwọ́ àwọn ìní àwọn Rome àwọn kèfèrí sì fara máwọn Faris àwọn mùsùlùmí ìjọ náà nílùú Mẹ́kà wọ́n fara máwọn Rome ìgbà tọ́wọ́ wá bá Rome àwọn kèfèrí wá jáde pé ṣe rí a sọ fún yín pé alẹ́ ní orí rọ́lẹ̀ yìí náà wà tí a ní báwọn òkú rọ́lẹ̀ ń sọ̀pọ̀tì òun náà ti nà wọ́n àwọn abẹ́ jagun mi láàrin Rome àti Paris náà àwọn kèfèrí bá tún jáde pé tọ́ irú ìyà táwọn èèyàn yìí jẹ́ níjọ́ sí wọ́n tún jẹ́ Abubakar bá ní à ṣe bí eléyìí ìjà eléyìí tí wọ́n já kò sẹ́ni tí ó borí àfàwọn Rome ìkan náà kèfèrí wá ní ọmọ láyà o àwọn Rome bó dà láàláwọn ni wọ́n borí gbogbo ẹnu mọ́bí sọ àá àwọn èyí oúnjọ náà tẹ́tẹ́ làwọn sì mọ́ ń ta abàrin tí wọ́n náà lè fowó sí káta tẹ́wọ̀n pé yóò bá ẹnìkan ta àbí tí wọ́n náà lè ta àwúwákiri ó yá kí lẹ́fẹ́ ká dàálẹ̀ irú kí ni wọ́n ní iye báyìí báyìí ó yá ìmì náà gbówó lẹ̀ ó yá ibi táwọn ohun tán kàádénù abálábùbákiri ta tẹ́tẹ́ àṣejọ̀mọ́ káná mọ rúùmọ̀ tábùbákiri mọ́ wọ́n mọ̀ pé tẹ́tẹ́ kọlù náà àbí táwọn bá ti ya nígbàgbọ́ mọ́sálùkùrá nìbọn ti gbà níkì ìgbọ́lógún ǹjẹ́ kí ló fi ṣẹlẹ̀ yìí áyà kan ti sọ̀kalẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ inú súrátù rúùmù orúkọ rúùmù náà lábí sọ súrà yìí áyà alákọ̀ọ́kọ́ ni olúwa ní gúlùbàtì rúùmù ọlọ́run ní àwọn rúùmù jagun pẹ̀lú àwọn fárísì lóòótọ́ wọ́n sì borí wọn ọlọ́run wá ń tẹ lọ síwájú ọlọ́run wá ní àmọ́ o wà ó ń mí bá àdì gọ́lábì yìí ń sáyé gilibul àmọ́ ṣe rí ni wọ́n jàmáà alukurani láwọn èèyàn ni wọ́n borí kèfèrí kan wá ní wọn ní borí ó wá ní tó bá dá ọ lójú pé àwọn ni wọ́n borí ni wọ́n borí játa jàmáà tàbí oníkàrú tẹ́tẹ́ bẹ́ẹ̀ nù wa kódà wọn bá ní tọ́ bá lè gbé gbogbo ìgbésí ayé rẹ̀ kalẹ̀ á gbélé àbá ní gbélé ẹni tí ò bá gbélé ẹ mọ̀ pé àti ò nígbàgbọ́ sálùkù ààrẹ àmọ́ gbogbo ẹni bá gbà lùkùránì gbọ́ tó mọ̀ pé ọlọ́run ọbọ̀ ò ní parọ́ gbogbo tó bá ní òbítá ní òbítá tẹ́tẹ́ náà wá àṣálù kùránì ní àbúbákìrì nígbàgbọ́ sí ló fi gbó bẹ́ẹ̀ a mọ́ parí ọ̀rọ̀ wa èèyàn ní àbúbákìrì ṣe dé kìrọ̀jọba láhù máa láhù wà àléyìn máa àlè ìgbà tí ń sọ yìí olóòmórígbọ́n bí káṣẹ lọ́run àmọ́ ẹ̀rí pa àmọ́ ń tẹnu wọ́n kìíní kan ẹ̀ káṣẹ lọ́run lóòótọ́ ó wà àmọ́ lọ́run tó ní àmọ́ ẹsẹ̀ náà àwọn sọ̀hábà yìí kábùbákìrì tó wá jẹ́ ẹ̀ṣà tó tún jẹ́ ọ̀gá láàrin wọn ọ̀rọ̀ wọn kọjá táwọn àmọ́ jòkó ti rú ẹ̀ṣẹ̀ rú wọn ẹ mọ̀ pa lẹ́ṣẹ̀ rú wọn dàbí ìgbà tá a bá mú ọmọ ìdérí tìrìtìrì àbí tá a mú ke tán fi ń ta pepsi àwa mú ke orí ẹ̀ tán fi jọmọ ìdérí rẹ̀ àwa lọ rèé mú báólù kí n pè ló kọ́ ó lè kórira díẹ̀ ní bínú jọ̀mọ́ káwá da ìtọ̀ sínú ẹ̀ sínú ọmọ ìdérí ke pepsi àwa gbé omi three thousand litres kalẹ̀ àwa mú ìtọ̀ tí ń bẹ nù dérí kínní àwa dà á sínú omi three thousand litres Jama, ẹ dákun ẹ mọ̀ jẹ́ àṣàbòsí èwo ni ó gbéra wọn mi a sọ̀rọ̀ mọ́ omi ni ó gbé mi ìjà ṣé èèyàn ká lè débẹ̀ kó ní ìtọ̀ ń bẹ omi yìí o tí a pé déyàn tó bá ní àà ìtọ̀ ń bẹ́nu omi yóò ìtọ̀ yíwá pariwo ìtọ̀ ń bẹ́nu omi yóò gbogbo ńlá aka ìbárí bẹ̀ ní pé sórí ìrẹ́ òsì mọ́ yíṣá tí oòrùn tọ̀ lọ́gbọ́ ni àbíkọ́ lọ́tọ̀ àbí agency ìtọ̀ nínú omi eléyìí lágbára rẹ̀ dàgbọ́ rẹ̀ gbogbo orú àwọn tẹ́ ẹ bá ti rí tẹ́ ń sọ̀rọ̀ àwọn sọ̀hábá ìbọ̀rọ̀ wọn ti rí nù tó bá ti ní ah, àwọn ìtàgé yẹn náà máa ń dẹ́sẹ̀ ọ̀ ìbára rẹ̀ dàsọ̀hún ọ̀mọ́rú táwọn ilé ìṣe ni kí ni ìwọ ṣe ìyí tí ìwọ ṣe tó jọ bẹ́ẹ̀dà ṣe bọ́ lọ àwọn rírù wọ́n lẹ̀kọ́ tó mọ́kọ ẹ̀ṣẹ́ gbé ànábì èyí ò gá tó lábùkù fún ọ torí gbogbo wà yí láti ń bẹ́jọ́ náà tá ànábì bẹ́ á ti ń bẹ́ o ẹ má rò pa àṣẹ ìdáyé gbà tọ́bí wa yìí gbogbo wa ti ń bẹ́ ń bi tá a wà ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ àwọn sàábé sẹ́gbẹ̀ẹ́ ànábì ni ó yọ àbúbákìrì láàrin wa nítorí kó dáa jù wá lọ ni ó mọ̀ pé èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ni ó ló sì wá ju ọ sí gbẹ̀yìn ayé ń ọlọ́run ò dákun mọ́sàsì mi àti ilẹ̀ ní eré mọ́sàkí ìgbàgbọ́ wa ṣe ìfẹ́ àwọn sàhábà mọ́sàbí sí ẹ̀mí wa wasallallahu ala abdika wa rasulika muhammad وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله